á kí wa wí pé a kú déédé ìwòyí o ẹ̀yin ènìyàn wa nílé nílé lóko àti lẹ́yìn odi ní orí ìkànnì wa níbí àṣàkẹ́ tv a sọ fún wa wípé a ó máa wá lóòrèkóòrè eh, láti máa wá mú bó bá ṣe ń lọ fún wa nílẹ̀ yorùbá nílẹ̀ nàìjíríà jákèjádò gbogbo tí eh, alárádé àléèyàn dé a fi àkókò yìí a fi gbàdúrà fún wa wípé ọlọ́run ọlọ́jọ́ òní á ràn wá lọ́wọ́ á ṣàánú fún wa um a ò ní rin àrìnfẹsẹ̀sí o a ò ní rí ogun wàhálà ìdààmú ó kéré ó pọ̀ kò ní yà sọ́ọ̀dẹ̀ oníkóówá wa a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pàápàá jùlọ ní orí ìkànnì wa níbí àṣàkẹ́ tv a kí gbogbo wa wípé a kú déédéé àsìkò yìí ọ̀dẹ̀ òdùn bíi ọlọ́run lọ́jọ́ òní á wà pẹ̀lú wa á ràn wá lọ́wọ́ lè tó ti ṣẹlẹ̀ yìí ó lágbára hmm. ọlọ́run ṣàánú fún wa ìjà ìgboro ló bẹ́ sílẹ̀ hmm. ìjà ìgboro yìí yóò mà bẹ́ sílẹ̀ o ní ìlú Taraba State ní Jalingo ibẹ̀ ni ìjà ìgboro yìí ti bẹ́ sílẹ̀ odidi ẹ̀mí ènìyàn àádọ́ta àádọ́ta ẹ̀mí ènìyàn ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ kí ló fa ìṣẹ̀lẹ̀ náà náà ni pé láàárín àdúgbò méjì àdúgbò kan sádúgbò kejì ni wọ́n máa gbógun dìde láàárín ara wọn ṣé hàn pé <laughs> àwọn ará òkè ọya wọ̀nyí góò ni wọ́n gbọ́ wọn gbọ́ kọ́ọ̀mù tọ́ba ti sọ wípé nǹkan bí ìjà bí wàhálà tọ́ba ti bẹ̀rẹ̀ ló bá tán wọn gbọ́mọ́ o hmm pẹ̀lú pẹ̀lú gbogbo bí wọ́n ṣe gbìyànjú láti sọ wípé kí wọ́n tiẹ̀ pa iná wàhálà yìí irọ́ ni o tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà yìí wọ́n bẹ̀rẹ̀ ìjà yìí oníbọn aládàá ẹ mọ àwọn ọ̀bẹ wọn ìtàn pè ní dágà hey òun ni wọ́n fi bẹ̀rẹ̀ sí í búra wọn ìjà yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ odidi ẹ̀mí ènìyàn àádọ́ta ẹ̀mí ènìyàn ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ fifty people òun ni àwọn ẹ̀mí tí ó sọnù tó jọ́ lọ́run lépè nínú ìṣẹ̀lẹ̀ láabi yìí ìjà ìgboro àkọ́ hmm. tá à ń sọ nìyẹn o ẹ ti rí orílẹ̀-èdè tí a wà ọ̀tọ̀ ní ti ogun ajínigbé lọ lọ́tún ajínigbé lọ lọ́sìn ìjọ ni a ṣì wá àná ni wípé <laughs> wọ́n ya bo ṣọ́ọ̀ṣì ní àwọn ajínigbé àwọn darandaran àwọn darandaran tí wọ́n lọ pa ènìyàn nínú ṣọ́ọ̀ṣì tí wọ́n lọ dà wọ́n rú nínú ṣọ́ọ̀ṣì èyí ti ṣẹlẹ̀ báyìí o ìjà ìgboro òun ló ti ṣẹlẹ̀ ní Taraba State yìí o tí wọ́n ń para wọn bí ẹni ń pẹ̀díyẹ bí ẹni ń pẹran. Ah! Ẹ jẹ́ kí a tẹ́tí, ẹ bá wa farabalẹ̀, ẹ bá wa fìdílé nǹkan, ẹ fi eh, eh, láti bá wa fetí sílẹ̀ kí ẹ gbọ́ bó ṣe ṣẹlẹ̀. Báwo ni ìjà yìí gan, bó ṣe ṣẹlẹ̀ gan. Ẹ bá wa tẹ́tí lẹ̀. Bá wa wá nǹkan fìdílé, bá wa fìdílé nǹkan láti gbọ́ kúlẹ̀kúlẹ̀ bí ìjà náà bó ṣe ṣẹlẹ̀. dókítà agbókefas ti fòfin kónílẹ́gbẹ́lẹ́ oníwákàtí mẹ́rìnlélógún dé gbogbo àwọn olùgbé agbègbè kan tí wọ́n ń pè ní kárí àtàwọn ìletò gbogbo tó súnmọ́ níjọba ìbílẹ̀ kárí lámídò nípínlẹ̀ taraba. kárí lámídò nípínlẹ̀ taraba níbi tí ìjà náà ti wá le tó gómìnà wọn wọ́n ti ṣe òfin onílẹ̀gbẹ́lẹ̀ fún odidi ọjọ́ méjì gbáko wípé òfin onílégbélé o wọn ò gbọdọ̀ rí anybody níta òun ló wà ní ìpínlẹ̀ Taraba lọ́wọ́ lọ́ba ṣe ń sọ̀rọ̀ yìí. kókó tó mú ìtàjẹ̀ sílẹ̀ lọ́wọ́ èyí tó bẹ́ sílẹ̀ lójijì láàrin àwọn aráàlú Karinjos àti Wọ́púns tó sì ti mú kí èèyàn tó lé ní àádọ́ta pàdánù ẹ̀mí wọn lójijì nígbà táwọn kọ̀ọ̀kan tí wọn ò ṣùgbọ́n tí wọ́n fara pa yánnayànna ń gba ìtọ́jú lọ́wọ́ ní ọsibítù ìjọba tó wà lágbègbè náà báyìí aláròye gbọ́ pé kò sẹ́nìkan tó lè sọ pàtó ohun tó fàjà láàrin àwọn ará àlejò méjèèjì ọ̀hún hmm. báwọn ará káríjọ́ bá ṣìgun lọ káwọn ti wúkún mọ́lé tí wọ́n bá pa wọ́n dáadáa nígbà tó bá fi máa ṣe díẹ̀ àwọn ará wúkún sí ọ̀tún ti lọ gbẹ̀sán ohun táwọn káríjọ́ wá ṣe fún wọn ẹ ti rí wọn bẹ́ẹ̀ yẹn a ní àwọn pípù wọ̀nyí ẹ jẹ́ ká kúrò láàrin wọn ara wọn nìyẹn o àdúgbò sádùúgbò táwọn eléyìí bá ti pa àwọn eléyìí dáadáa àdúgbò kárímù àtàdúgbò kejì tó bá ti para wọn dáadáa tó rí pé àwọn eléyìí ló ti pa wájú yéè wọn ti yà lọ bá àdúgbò kejì wọn ti pa wọn dáadáa ẹjọ ẹ ti rí wípé àwọn ará ilé yìí ẹran ni wọn ẹ̀mí ènìyàn kò jọ wọn lójú ẹ̀mí ènìyàn báyìí ó dàbí ẹ̀mí eṣinṣin ó sì ó sì jọyàn lójú ju ẹ̀mí èèyàn lọ́dọ̀ àwọn ẹran yìí Taraba State òun lẹ̀ ń gbọ́ yìí wípé àwọn ará kan sádùúgbò kejì wọ́n ti rí pé àwọn eléyìí à wọ́n ti pa bíi ogún nínú wa à ó yẹ káwọn náà ká pa ọgbọ̀n lọ́dọ̀ wọn lọ́hùn nǹkan tí wọ́n ṣe nìyẹn ẹ̀mí ènìyàn jọ wọ́n lójú wọ́n ń para wọn bí ẹ̀mí ń pẹ wọn ni. gbogbo jẹ àwọn náà padà tí ẹ̀mí aláìṣẹ̀ sì sọ̀rọ̀ rẹpẹtẹ hmm. ìṣẹ̀lẹ̀ ọ̀hún la gbọ́ pé bí gómìnà náà nínú tó fi pàṣẹ kónílépínlé ní gbogbo agbègbè náà títí tí ọ̀rọ̀ náà fi tí apá àwọn ọlọ́pàá àgbègbè náà yóò sì lè ká àwọn ọ̀daràn gbogbo. ọlọ́pàá wo ló fẹ́ ká wọn àwọn nǹkan táwọn ìjọba máa ń ṣe tó fi máa ń tanra wọn jẹ nìyẹn ìgbà tí ìjà yẹn ṣẹlẹ̀ kí ni nǹkan tó fà á gbogbo àwọn irinṣẹ́ gbogbo àwọn ohun tí DSS tí kó lọ lé bàbá wa gbogbo ṣàlọ́jọ́ kìíní àná kí ló ti ẹ̀ lè kó lọ bẹ̀ àní tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ ìjọba wọn ò ní rí nǹkan kan ṣe sí i títítítítítítítítí tí wọ́n á rí wípé ẹ̀mí ènìyàn bẹ̀rẹ̀ sí í ṣòfò wọ́n á rí dájú wípé nǹkan báyìí o ká lè tẹ̀ pa iná rẹ o kó tó di wípé ó máa gba ìlú kan wọn ò ní í ṣe kankan sí i wọ́n lajú kalẹ̀ wọ́n ń wò wọ́n níran tí wọ́n fi ń para wọn bẹ́ẹ̀ ní pẹ̀rán gómìnà wa ní pé ìṣẹ̀lẹ̀ yẹn ó bí òun nínú wọ́n fi òfin onílé gbélé títí ìjọba àwọn agbófinró ọlọ́pàá wọ́n wá wá ìdí ẹ̀ wọ́n ṣe máa ń ṣe nìyẹn wọ́n fẹ́ wá ìdí ẹ̀ wọ́n máa ń wádìí ni wọ́n máa ń wádìí tí gbogbo nǹkan fi máa ń bàjẹ́ orí ìdí wíwá náà máa ń wà tí gbogbo nǹkan fi ń bàjẹ́ òun ló ba ìlú yẹn débi tó délé ni tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ẹni tí ó ẹ ti wà ń ni pé àwọn tó ń da ìlú rú ẹ gbọ́ àwọn jàǹdùkú náà tó ń da ìlú rú àwọn oní jàǹdùkú tó ń da ìlú rú bí kì í ṣe àwọn darandaran wọ̀nyí ẹ ti rí bẹ́ẹ̀ yẹn o ẹ wò kan tí wọ́n ń dá sílẹ̀ kí ni gómìnà wa ń sọ wọ́n sọ wípé àwọn agbẹ́ àpòfinró wọ́n á wá ìdí wọ́n á rí dájú wípé wọ́n fọwọ́ òfin gbé wọn bọ́ ṣe máa ń sọ látijọ́ àti mọ̀ wọ́n nìyẹn ọwọ́ òfin yìí ni èyí tó ṣẹlẹ̀ ní Ìsẹ́yìn wọ́n á fọwọ́ òfin gbé wọn èyí tó ti ṣẹlẹ̀ ní ọjọ́ ìsinmi níbí yìí ní ìpínlẹ̀ Ògùn wọ́n á fọwọ́ òfin gbé wọn náà lọ́ máa ń sọ àlọ́ la rí a kì í rábọ̀ èyí tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ látọ̀dún kọjá wọ́n á fọwọ́ òfin gbé wọn náà ni. Hmm. ṣùgbọ́n àwọn oníròyìn sọ pé ní nǹkan bíi aago mẹ́ta òru ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kìíní oṣù keje ọdún twenty twenty three ni wàhálà náà ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n táwọn ò tí ì lè sọ iye ẹ̀mí aráàlú. ṣùgbọ́n ti gbọ́ bẹ́ẹ̀ yẹn wọn ò tí ì lè sọ iye ẹ̀mí aráàlú ṣùgbọ́n sọ fún wa wípé ó ti lé ní àádọ́ta ǹjẹ́ túmọ̀ sí wípé ó lé ní àádọ́ta tí wọ́n sọ yẹn èèyàn bíi igba ti sùn lẹ̀ àdúgbò méjì wọ́n ń jara àdúgbò méjì ń bára wọn jà ẹ wá ní ó lé ní àádọ́ta ìyẹn fi túmọ̀ sí wípé èèyàn bíi igba èèyàn bíi irínwó ó ti lulẹ̀ àwọn èèyàn tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ wọ́n ti lé ní igba wọ́n ti wọ́n ti pé irínwó gan wọ́n ti pé four hundred èyí tí wọ́n bá sọ ni wọ́n kì í sọ gbogbo ẹ̀ àdúgbò méjì la pé yìí tí wọ́n jọ ń jà láàrin ara wọn wọ́n ní wọn ò tí ì lè sọ ṣùgbọ́n wọ́n fojú kà wípé ó ti lé ní àádọ́ta ìyẹn túmọ̀ sí wípé ẹ̀mí tó ti bá ìṣẹ̀lẹ̀ yìí lọ <laughs> wọ́n ti pé irínwó àwọn tí wọ́n bẹ́ẹ̀ ló ń bọ̀ iye ẹ̀mí tó ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ láyìíká yìí kò ló ń kà rárá bẹ́ẹ̀ ni àìmọye ilé àwọn aráàlú ni àwọn kan ti ná bọ̀ tó sì ti jóná dé orí pátápátá báyìí. ṣùgbọ́n ẹ gbọ́ kan tí mò ń sọ nísìnyí nìyẹn wípé àwọn tí wọ́n jó mọ́lé yẹn kán ìyẹn ò sí ń bẹ̀. báyìí ti rí bẹ́ẹ̀ kó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ti bá ẹ̀mí ìṣẹ̀lẹ̀ yìí lọ ẹ gbọ́ pé wọ́n ń tiná bọ ilé ara wọn ni ìyẹn túmọ̀ sí wípé àìlè àìlóǹkà ẹ̀mí ló ti bá a lọ àwọn tí wọ́n tiná bọ ilé wọn ńkọ́ ǹjẹ́ wọ́n kà wọ́n mọ́ lọ bẹ́ẹ̀ ló ń bọ̀ ìyèméjì tó ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ láyìíká yìí kò lóǹkà rárá bẹ́ẹ̀ ni àìmọye ilé àwọn aráàlú ni àwọn kan ti nọ́bọ̀ tó sì ti jóná de irú pátápátá báyìí. Hmm. ìyẹn túmọ̀ sí wípé wọ́n ti nọ́bọ ilé ara wọn ẹ mọyì àwọn èèyàn tó fẹ́ wà nínú ilé kan ẹ mọyì àwọn èèyàn tó wà nínú ilé tí wọ́n tẹ̀ mọ bó ṣe ń lọ kó tó mọ̀ kó tó máa ṣẹlẹ̀ wọ́n ti ti nọ́bọ̀ láàárín ìlú àdúgbò kan sí kejì. Ah! Ọlọ́run lọ́jọ́ òní kó ṣàánú fún wa. Ẹ jọ a ti ń sọ náà wípé <laughs> gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí lọ́tùn lósì. Gbogbo ẹ̀ náà ni wípé Yorùbá nation, òun náà sì ni ọ̀nà àbáyọ. Torí pé a ti rí bó ṣe ń ṣẹlẹ̀ báyìí. Gbogbo èyí tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá náà wà bẹ́ẹ̀. Ọlọ́run lọ́jọ́ òní kó jẹ́ kí ìlú kó tùbà kó tùṣẹ. Ọlọ́run fún wa lálàáfíà ogun inú fún ẹ̀dọ̀ fún nínú ilẹ̀ wa kọ́lọ̀ bá wa dáwọ́ ẹ̀ dúró kí ara kó tu oníkálukú ṣùgbọ́n orílẹ̀-èdè Yorùbá òun náà nìkan lọ́nà àbáyọ tí gbogbo awuyewuye wò Ọlọ́run lọ́jọ́ yìí á wa á ràn lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá wa subscribe sí orí YouTube channel wa Àṣàkẹ́ TV ẹ má gbàgbé láti tẹ agogo ìgbàlà yẹn torí pé tí a bá jáde wá òun náà ló máa máa ta yín lólobó wípé Àṣàkẹ́ TV ó ti wà níta ẹ bá wa fi ọ̀rọ̀ ìwòye yín ránṣẹ́ sí abẹ́ fọ́nrán yìí ìyẹn ni under comment section ẹ bá wa tẹ like ẹ bá wa tẹ love bẹ́ẹ̀ ni kẹ́ bá wa share ẹ ṣé gan ni o ire o ire kàǹkà láyọ̀ o.